بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ti ọjọ́ yọmọl ahad déètì òní ní seventeen rọ̀bíọ̀ al awal, ọdún fourteen forty three ní ọjọ́ tòní tíra umudatul ahkam òní tíra tí a máa ń kà ibi tí a kà kẹ́yìn òun ni hadith one thirty nine ní ìjẹ́ẹ̀dógún ní ìjẹ́ẹ̀dógún gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kádàrá rẹ̀ ní òní hadith one forty ibẹ̀ ni a ti fẹ́ bẹ̀rẹ̀ báàbù lewitiri hadith one forty anibuna omar. رضي الله عنهما قال سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر ما ترى في صلاة الليل قال مثنى مثنى فإذا خشي الصبح صلى واحدا فأوترت له ما صلى وإنه كان يقول اجعلوا آخر صلاتكم وترا فإن النبي صلى الله عليه وسلم أمر به باب الوتر أريورو na náfìlà wítìrì hadith one forty àní ibùnà Umar radiyallahu anihuma lati ọ̀dọ̀ ọmọ Umar kí Allah kí Allah subhanahu wa ta'ala kó yọ́nú sí òun àti bàbá rẹ̀. kọ́l ọ sọ pé sáàlà rọ́jùlù nàbí ya sallallahu alayhi wa ọkùnrin kan ó bi ànábì léèrè ìbéèrè wáhùwà alálẹ̀ mímbàrì nígbà wà lórí àkótí ìjókòó onípele mẹ́ta tá à ń pè ma tara fi salati layli kí ni orí sí ìrun òru tí à ń pè ní wítìr kọ́l ànábì sọ pé masna masna méjì méjì ni méjì méjì ni fáyìdà kọ́ṣíyà sóbọ̀ nígbà tí ó bá sì páyà ìrun ṣubú yìí pé ìrun ṣubú yìí mà ti tó sọ́là wáhìdà kí ó kí ẹyọ kan fàáwòtàrà tí làhùmà sọ́là kí ó fi ṣe wítìrì yìí. fún èyí tí ó ti kí. wà ináhù káàna yakul ọmọ umaru ọmọ ń sọ fún àwọn èèyàn wípé ìjẹ́ àlù àkìrà sọ àti kùmù wítìrọ̀ ẹ fi wítìrì ṣe ìparí ìrun yín. fàyínà nàbíyà sallallahu alayhi wa sallam nítorí pé dájúdájú ànábì sallallahu alayhi wa òun ló pa á láṣẹ bẹ́ẹ̀ òun ló pa á Aisha radiyallahu anha qalat kulla layli awtara rasulullahi sallallahu alayhi wa sallam wantaha witiruhu ila sahar láti ọ̀dọ̀ ìyá wa Aisha kí Allah yọ́nú sí kọ́ọ̀láti ó sọ pé kúlá láìlì ní gbogbo òru ní gbogbo òru ní gbogbo alẹ́ àwòtara Rasulullahi sallallahu alayhi wa sallam ni ànábì máa ń yan wítìrì ní gbogbo òru ló máa ń yan wítìrì wàǹtáhà wìtìrúhù ìlàsáhàr wítìrì rẹ̀ ó máa ń parí sí sáàrì àsìkò sáàrì àsìkò sáàrì ní àsìkò tí ó kù àsìkò díẹ̀ tí àlìfájàrí máa là. àdìsí kẹta lórí ọ̀rọ̀ yìí Hadith 142 عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة يوتر من ذلك بخمس لا يجلس في شيء إلا في آخرها láti ọ̀dọ̀ ìyá wa Aisha ó sọ pé كان رسول الله صلى الله عليه وسلم yusalli min al-layl salasa ashirata rak'a ògìṣẹ́ àlọ́ọ̀ wọ́n máa ń kí rákà mẹ́tàlá ní alaalẹ́ yuutiru min zalika bi khamsin nínú òrun yẹn min zalika nínú òrun mẹ́tàlá yẹn ó máa fi márùn-ún ó máa kí i ní wítìrì láàyè jìlísù fi shay'in kò ní í jókòó níbì kankan láti sálámà illa fi akhiriha àyàfi ní ìparí rẹ̀ tọ́ àdìsí mẹ́ta rèé àbí mẹ́lẹ̀ náà gbogbo ẹ̀ ó mẹ́ta tó ń dá lé mòdù kan náà tí í ṣe wítìr tí í ṣe wítìr. ẹ jẹ́ ká lọ ka ìtọ́sí ọ̀rọ̀. ìtọ́sí ọ̀rọ̀ àkọ́kọ́ àdíìsì yìí ti fi hàn pé orúkọ mìíràn fún náà fílà òru ni wítìrì. àwọn àdìsí tá a kà yẹn tó ń sọ pé ànábì máa ń kí ìrun mẹ́tàlá ní òru ó ti fi hàn pé orúkọ mìíràn fún náfìlà òru òun ni kíni wítìrì nítorí pé náfìlà òru ó gbọ́dọ̀ jẹ́ òǹkà tí èèjì kò lè lọ gerege nínú rẹ̀. ìtọ́sí ọ̀rọ̀ kejì ìyẹn ni pé anabi sallallahu alayhi wa sallam ó máa ń kí náfìlà òru rẹ̀ ní méjì ìyẹn ibi tó ti sọ pé ó kí rákà mẹ́tàlá tí ó wá fi márùn ṣe wítìrì ìyẹn ni pé ó máa kí náfìlà òru rẹ̀ ní méjì méjì méjì méjì ó di mẹ́jọ. tàbá yọ mẹ́jọ kù nù mẹ́tàlá kí ló kù ó kù márùn àti márùn àpapọ̀ sálámà rẹ̀ sì máa jẹ́ márùn àwòrán kan nìyẹn ó tún ní àwòrán míì tó máa ń tàbí kí ó kí i ní mẹ́rin mẹ́rin márùn àpapọ̀ sálámà rẹ̀ sì máa jẹ́ mẹ́ta. tọ̀ nínú àwọn nǹkan tí ó dàrú mọ àwọn kan lọ́wọ́ òun ni ìrun wítìrì jẹ́ wà òun ni ìrun wítìrì wà ọ̀nà wo ló gbàdàrú mọ wọn lọ́wọ́ ẹ máa gbọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n máa ní ìrun kan ásámú ìrun kan kìyàmù lẹ́yìn irun kan kìyàmù ramadan irun kan ṣáfùyì àti wítìrì àbí ohun tí ohun tí wọ́n ń pe àwọn nǹkan wọ̀nyí ń fi hàn sí wà ni pé irun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pé ọ̀tọ̀ àti kìyàmù Ramadan ọ̀tọ̀ ni kìyàmù layl èmi wá ń sọ fún wa wípé àṣìgbọ́ ni àṣìgbọ́ ni irun kan náà ni gbogbo ẹ̀ irun kan náà ni gbogbo rẹ̀. òun nìkan náà ní jẹ́ gbogbo orúkọ òun. wọ́n ń pè é ní náfìlà alẹ́ náà ní náfìlà òru sọ̀ǹgbọ́ alẹ́ àti òru kò sí yàtọ̀ láàrin méjèèjì orúkọ tá à ń pe ìbẹ̀rẹ̀ òru òun ni alẹ́. orúkọ tá à ń pe ìparí alẹ́ òun ni òru wọ́n ti yé àbá pè náfìlà alẹ́ àbá pè náfìlà òru nǹkan kan náà là ń wí kí wá ní àwòrán náfìlà alẹ́ kí ni àwòrán náfìlà òru ká sọ pé ìkankan náà ni náfìlà alẹ́ àti náfìlà òru àwòrán rẹ̀ nínú súnà òun ni pé ọ gbọ́dọ̀ wá bó ṣe kí wítíran ọ gbọ́dọ̀ kí ní wítíran ìtumọ̀ pé òkè ní wítìrì ni wípé gbogbo ń tọ́ ọ bá fẹ́ kí tá a bá fi éjì pin kò gbọ́dọ̀ lọ gerege ń bẹ̀ ìtumọ̀ ẹ̀nu. ẹ̀yin obìnrin ó yẹ kí ẹ sì mọ̀ pé mo ti bẹrẹ ẹkọ àwọn ọmọ tí ń ṣeré káàkiri yẹn mójútó wọn. torí pé ńgbà tó o bá gbọ́ àlàyé tá à ń ṣe tó o bá gbọ́ yé bọ́ bá di lọ́la tó o bá tún wá bí mí léèrè béèrè ń dọ̀ padà sí ìjókòó ni. lọ gbọ́ ìjókòó tá a ti ṣe kọjá sẹ́yìn. ìrun alẹ́ náà ni ìrun òru náfìlà alẹ́ náà ni náfìlà òru ṣùgbọ́n nínú súnnà ni pé ọ kí ní kíkí kan tó jẹ́ pé bọ́ ọ bá fi tù pín gbogbo ohun tó o kí kò gbọ́dọ̀ lọ gerege. àìní lọ gerege rẹ̀ ni wọ́n fi ń pè ní alwitir. òǹkà tí èjì kò lè pín gerege ni wọ́n ń pè ní witir. mélòó wá ní náfìlà náà torí pé nínú àdìsí tá a kà yìí ọ̀kan sọ pé ànábì máa ń kí mẹ́tàlá. ní ti òǹkà tánàbí wa máa kí sallallahu alayhi wa sallam mọ́kànlá ni kì í ṣe mẹ́tàlá mọ́kànlá ni kì í ṣe mẹ́tàlá kì í ṣe pé à ń sọ pé àdìsí ò lọ́láàfíà ò farabalẹ̀ ò torí ara rẹ̀ balẹ̀ farabalẹ̀ ò àdìsí yẹn ní àlàyé ni nítorí pé àdìsí míì wá tó sọ pé ọjọ́ tí ànábì bá kí ìṣáì sallallahu alaihi wasallam tí ó bá ráàyè yan náfìlà àárọ̀ ti bà tó jẹ́ rákà méjì tí ń bẹ lẹ́yìn irun ìṣáì tí ó bá kí tó bá fi kọ́kọ́ lọ sùn rákà méjì tí ò tí ì kí yẹn o ní ó sopọ̀ mọ́ rákà mọ́kànlá tí ó fi di rákà mẹ́tàlá. nípa bẹ́ẹ̀ ní ti òǹkà tánàbì máa kí tó dún ní mọ́ fún ìrun òru tá a sọ pé oríkì rẹ̀ ní wítìrì rákà mọ́kànlá nànàbì máa kí ṣùgbọ́n ìgbà tí kò bá ráàyè kí rákà méjì lẹ́yìn ìṣáì kó tó sùn yóò kì í máa ní òru tó bá jí. wàyí o rákà mélòó ló wà tọ́ súnà fún àwa tó ga sí pé tá a bá kí i kó sá já sí pé ẹyọ kan ló parí ẹ̀ rákà mélòó ló tọ́ fún àwa méjì ni sítáǹdì àwọn àfáà lórí rẹ̀ méjì àwọn àfáà pín sí lórí ẹ̀ àwọn kan dúró nídúró wípé iye rákà mọ́kànlá tó jì sí àláwò máa ń kí yẹn náà ní káwa náà máa kí lóru pé bá fẹ́ kí náfìlà lóru tó nǹka rẹ̀ pọ̀ kọ́mọkọjá rákà mọ́kànlá. àwọn kan sọ wípé a lè kí ju rákà mọ́kànlá lọ sáàsì rí i pé ẹyọ kan ọ̀parí ẹ̀ ni kílẹ̀ rí tiwọn náà ẹ̀rí tiwọn náà ni àdíìsì tá tó sọ pé ọkùnrin kan bi ànábì léèrè nípa ìrun wítìrì ìrun òru wípé kí ló rí sí i ànábì sallallahu alayhi wa sallam kò fi maximum number sí fún ohun tó kàn sọ fún un ni pé masna masna sáàmà kìíní rákà méjì méjì tó bá ti wá fẹ́ kí wọ ṣubú yìí fi ẹyọ kan kó fi parí ẹ̀ wọ́n ní pẹ̀lú yẹn ó túmọ̀ sí wípé kò pọn dandan fún mùsùlùmí kó kí mọ ní rákà mọ́kànlá pẹ̀lú àdìsí yẹn. èyí tó bá wá wù ọdún méjèèjì ni kò mú mọ́tàkù kan torí pé ìkíní kejì ló ní ẹ̀rí àwọn tí wọ́n ní mọ́kànlá ni kò kí wọ́n ní iye ibi dún ní mọ́nu àwọn tí wọ́n sọ pé o lè kí ju rákà mọ́kànlá lọ àwọn náà ní àwọn náà mú àdíìsì wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún ẹnìkan pé sáàmù kí ní méjì méjì méjì méjì kọ́ wá fi ẹyọ kan parí ẹ̀ so àwọn méjèèjì ni wọ́n lẹ́rìí lọ́wọ́ la fi sọ fún ọ pé nígbà míì tẹ́ ń bá sọ pé àwọn àáfàá yapa ẹnu oríṣiríṣi òní àwòrán ìyapẹnu àwọn àfáìsì oríṣi kan rèé níbi tó dá sí wípé igun kìíní ó mú ẹ̀rí tó sọ yìí wá igun kejì òun náà mú ẹ̀rí tí ó sọ yìí wá tí ọ̀kan ò sì gbá ọ̀kan dànù ìyẹn náà ń pè ní ìkìtìláàfù àtànáwò ìkìtìláàfù àtànáwò ìyapa ẹnu tó fún wa ní oríṣiríṣi ọ̀nà tá a lè gbà ṣe nǹkan náà ìyapa ẹnu tó fún wa ní kíni multiple multiple choice differences of multiple choice ìyapa ẹnu tó fún wa ní àǹfààní láti ṣe èyíkéyìí nínú àwọn ojúpọ̀nà tí ọ̀nà náà pín sí. òkè kọmọ síbẹ̀ yẹn o pẹ̀lú àdísì mẹ́ta tá a tún ká yìí náà lórí wítìrì a tún rí àwòrán format tá a lè gbà kí ìrun náà pé òun náà ó tún ó tún jẹ́ tànáwó ó tún jẹ́ multiple choice. àwòrán kan sọ pé masina masina máa kí méjì méjì kó wá fi ẹyọ kan parí ẹ̀. àwòrán kan sọ pé anabi sallallahu alayhi wa sallam yóò kí irun mẹ́tàlá ó lè wá kí ní méjì méjì méjì méjì yóò kí márùn parí ẹ. àwòrán míì nínú hadithi sọ̀híhù òun sọ pàdébí máa kí ní kí mẹ́rin mẹ́rin márùn. ok wọ́n ní ní ti onímẹ́rin mẹ́rin márùn-ún Bana ṣe sábà máa kí n tiẹ̀ nu. àmọ́ èyí tó rẹkọmẹ́ǹdì fún àwa òun ni káàkì ní méjì méjì méjì táwa fi ẹyọ kan parí ẹ̀ kí ló fà á ìdí ni wípé kọ́ ọmọ bá àkábàámọ̀ ni torí pé tọ́ọ̀bá ló fẹ́ kí mẹ́rin mẹ́rin mẹ́rin kò sáburú ń bẹ́ẹ̀ bọ̀tọ̀ bá dórí rákẹ́ lẹ́ẹ̀kẹrin tálùwàlá rẹ bá já ńkọ́ tí ò ní dùn ọ́ tí ò bá ti ní dùn ọ́ pé ó tún sẹ́ bẹ̀rẹ̀ padà ẹ̀ máa kí mẹ́rin mẹ́rin ọ̀rẹ́ ni fi jọ ọ̀fìjà nẹ́bì náà ni sallallahu alaihi wasallam ẹni tó sì ń kí méjì méjì náà ọ̀rẹ́ ni tẹ̀lé ó fi tẹ̀lé ọ̀rọ̀ sọ fún ẹni tó bí lìrì náà ni sọ orí pé ó fàjà eléyìí tó wá jẹ́ èyí tí ò dáa ò ní kí ìmáàmù kan kọ́ wa máa lo mẹ́tọ̀dù onímẹ́rin mẹ́rin fún jàmá ní àsìkò tí a bá fẹ́ kí papọ̀ kọ́ wa máa lo ní rákà mẹ́rin mẹ́rin ó yẹ kó ṣàánú àwọn èrò ẹ̀yìn rẹ̀ àwọn tí ìdí wọn tí kì í dúró tó ga sí wípé láàrin ìṣẹ́jú mẹ́wàá síra wọn wọ́n ti so torí náà kí ẹ̀yin imams tí ẹ bá fẹ́ lo àwọn àdíìsì wọ̀nyí ẹ lò ní ọ̀nà tí ó gbà fi ṣàǹfààní fún jàmáà yín ni ẹ má lò ní ọ̀nà tí ó gbà fi jẹ́ kí wọ́n kábàámọ̀ pé àwọn kírun lẹ́yìn yín. bákan náà òun ni pé pẹ̀lú fọ́mátì yìí òun ló wá bí pé tọ́ wá fẹ́ kí wítìrí rẹ̀ ká sọ pé ok ní ti òǹkà aráka àti sọ wípé máa sáàmà kí méjì méjì méjì kò pọ̀ dandan kó mọ ní mọ́kànlá ok o lè kí fifteen o lè kí seventeen o lè kí nineteen o lè kí twenty one o lè kí twenty three ṣùgbọ́n a sọ fún ọ pé má sọ di irun ẹyẹ ń sọkà má sọ di irun ẹyẹ ń sọkà má sáré kí má sáré kí. bákan náà pẹ̀lú àwọn fọ́mátì wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé tó fẹ́ kí èyí tí ó jẹ́yọ kan tí ó parí hùn o lè kí mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà o lè kí mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà o sì lè dá ẹyọ kan kí níparí kí wá ní òǹkà tó kéré jùlọ fún ìrun òru ìyapa ẹnu wáyé lórí rẹ̀ láàrin àwọn àfáà pé kí ni òǹkà ìrun òru tó kéré jù àti rí pé ní ti òǹkà tó pọ̀ jù wọ́n yapẹnu lórí rẹ̀ ìyapẹnu wọn yẹn sì ni kò sí ètò ṣe ń bẹ̀ tó ò ṣe kan kí ni minimum tó kéré jù. minimum tó kéré jù lọ́dọ̀ àwọn àfáà àwọn kan sọ pé ẹyọ kan ni àwọn kan sọ pé ẹyọ kan ni àwọn kan sọ wípé mẹ́ta ni. àwọn tí wọ́n sọ pé ẹyọ kan ni wọ́n ní gbogbo àdìsí tó wáyé ó ń dákọ wítìrì òǹkà tí èjì ò ṣe é pín gerege wọ́n ní tá a bá sì wò náà wà ní ọ̀kan èjì ò pín gerege wọ́n lọ́wọ́ náà ti wọlé nù. àwọn kan ní rárá ní bẹ́ẹ̀ lórí ọ̀kan. á bẹ̀ẹ̀ lórí rákà mẹ́ta á bẹ̀ẹ̀ lórí rákà mẹ́ta wípé gbogbo àwòrán ìrun tá a mọ́ kí pátá kò sí kankan ń bẹ̀ tó ga sí pé àwa rí àpẹẹrẹ oníraka ẹyọ kan